ẹnìgangan lọ́jọ́òbí màmá onínúure màmá àtàtà ìyá àwọn ará nollywood ìyá rainbow ńlẹ̀ ń wò yìí ìyá rainbow pé eighty ìyá rainbow pé ọgọ́rin ẹ̀rí pọ́ga ìyá tí ó dàbí ẹni pé ọmọ kéékèé kò sárúgbó ń gánà yìí àfi bíi pé kéèyàn ó yàn án fẹ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré onítíátà nílẹ̀ yorùbá àti lórílẹ̀‐èdè nàìjíríà a ní ka mẹ́ta mẹ́rin pàápàá jùlọ nínú àwọn obìnrin tá a fi ka ìyá Rainbow Idowu Phillips àwọn àgbà òṣèré tó gbóúnjẹ fẹ́gbẹ́ tí wọ́n tún gbà wò bọ̀ tí mùṣèmùṣè wọn dá múṣémúṣé ọjọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí bọ̀ ó ti pẹ́ ọjọ́ ti ń pàgùn wọn bọ̀ ọjọ́ ti pẹ́ ọdún 1942 ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún 1942 òní wọ́n bí ìyá Rainbow sí ìlú Ìjẹ̀bú-Òde Ìjẹ̀bú-Òde ní Ògùn state ni ìyá yìí ti wá. ti ń bímọ ọ̀ràn náà la bí ìyá Rainbow náà ìyá Rainbow lọ iléèwé kan tá a mọ̀ sí African Methodist School níjẹ̀bú Òde wọ́n sì lọ sí Anglican Mother School náà níjẹ̀bú Òde kí wọ́n tó tara ṣàṣà kí wọ́n tó sọ pé iṣẹ́ à ń ṣe fíìmù náà làwọn máa ṣe ẹ ibẹ̀ ni wọ́n ti lè pàdé bàbá wa Hubert Ògúndé pẹ̀lú ọkọ wọn gbà náà tó kọ rẹ̀ ń jẹ́ Augustine Àyànfẹ́mi Phillips ibẹ̀ wọ́n wà ibẹ̀ náà wọ́n ti rókọ yìí he tán bá ń pè wọ́n ní ìyá rainbow ń bò ìyá rainbow yìí gan ti wá ibẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti rí yìí fíìmù táwọn Ọba Tògúndé ń lọ́dún náà lọ́hùn-ún. ṣe é mọ̀ pé Òṣùmàrè yìí rainbow òun ni ní English àdàpé rẹ̀ wọ́n wá sọ di rainbow rainbow rainbow ibi tí ìyá ti rókọ mú rèé o ọdún 1990 òun ni wọ́n jọ ìyìn Ọba Tògúndé àmọ́ kó tó dìgbà náà iṣẹ́ healthcare assistant wọ́n ń ṣe káàkiri àwọn ọsibítù eh, àmọ́ ńgbọ́ rí sọ pé ìdíṣẹ́ tíátà yìí nìyẹn ó ti là ni ó ti lu ni ó ti jó lóko eh, lọ́lọ́run ti gbé wọn pàdé eh, Ọba Tògúndé lára àwọn fíìmù tí ìyá yìí ti ṣe. àwọn fíìmù tí wọ́n ti kópa ribiribi. ńlá ti rí fíìmù bíi àpáàdì ẹ̀rù àjẹ́ nìyá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run sì fi àwọn ọmọ tó lókìkí àwọn ọmọ tó lóko àwọn ọmọ tá a fi ń ṣàdúrà fọmọ ọlọ́run fi kẹ́ wọn ọmọ márùn-ún níyà ìbí lára wọn ni wọ́n ti rí ọkùnrin kan tó ń jẹ́ Fẹ́mi Phillips tó náà máa ṣe ìpolongo fún àwọn mọ́fì orílẹ̀-èdè United Kingdom ní. Eh, ìlú èbó lọ́hùn ibẹ̀ ní ń gbé. ẹ eh, Fẹ́mi Phillips yìí ńlẹ̀ ń wò yìí pẹ̀lú ẹni tí máa ń gbé orin jáde pẹ̀lú àwọn èèyàn tá a mọ̀ sí kò gba gidi bẹ́ẹ̀ bá rántí ọmọ Portable lọ́hùn eh, àwé tí wọ́n jọ fa wàhálà ńgbà náà nu kò gba gidi kò gba gidi ògbágídí ògbágídí akọ́lọ́dún pọ̀jù ọlọ́ yẹ wa ṣáma yẹ wa ọmọ o ti yàgò nù mama eighty legendary yeah mama rainbow yeah our mother mama tó ta máa ń wò ká tó fẹ́ lọ ṣe celebrate it's not easy. amen. mama yìí ló put your jẹ́ ká mọ̀ pé ọpọlọ ti pọ̀ jù ẹ̀jẹ̀ ti pọ̀ jù. I celebrate ní Monarch àbí. Ọlọ́run yeah, yeah, yeah. yẹ. Ní Monarch. Ten years ago, I was ni in London, Yeah, Pakistan. Now she's now eighty years, ọmọ ó ti dàgbà. Kò lúkẹ̀. Kò lúkẹ̀ wo ID number kò lúkẹ̀. Lẹ́jẹ̀ bí ó ti pọ̀ jù, ọpọlọ ti pọ̀ jù. Ọpọlọ ti pọ̀ jù. Kò bá gidi, ìyẹn kò bá gidi. Náà ni ẹ̀jẹ̀ kò bá gidi náà ni màá bẹ̀rẹ̀. A máa Mama eighty, Mama Rainbow, live and direct. Nice to meet you ẹ máa ṣe máa wà pẹ̀lú àwọn tí mo. Oh. ìyá yìí òun náà ti jẹ owó díẹ̀ o ìyá ti di brand ambassador fóríṣiríṣi àwọn iléeṣẹ́ ńláńlá pàápàá jùlọ bẹ́ẹ̀ bá ń wo advert ẹ̀ tẹ̀ ẹ̀ rí ìyá yìí ń bẹ̀. oríṣiríṣi corporate brands ni ìyá ti bá ṣiṣẹ́ papọ̀ wọ́n pọ̀ lọ jàǹtí rẹ̀ rẹ̀. lára àwọn fíìmù tá a ti rí ìyá làwọn fíìmù bíi Yẹmí My Lover ẹ eh, ń láti rí àwọn fíìmù bíi back to africa lágídígba jésù musin ìrẹ́pọ̀ dùn ẹ̀yin ògòǹgò eh, one fifty million ìfẹ́ òtítọ́ fìlàdádì ẹ̀rántí fìlàdádì arẹwà ọkùnrin eh, ọmọ òkú ọ̀run okùn ìfẹ́ ọ̀kan ṣoṣo ògìdán abẹ ní ọdúnbàkú mẹ́wàá ń ṣẹlẹ̀ èébú dọ́là tèmi àgbéfò oríta ìpínyà kò tó ọlọ́run kílẹ̀ bí ọlọ́run Taiwo. táíwò ìtàkùn ọlà ìkúnlẹ̀ kẹsàn-án kìlọ̀ àgbà ìgbà èwe àti àjẹ́ mẹ́ta ìpèsè ìdààmú ẹlẹ́wọ̀n akoto ọlọ́kadà wọ́n tún wà nù ṣúgà rọ̀ọ̀ṣì ẹran ti ṣúgà rọ̀ọ̀ṣì tí wọ́n ṣe láìpẹ́ yìí. ẹ ẹ nírí Dubai lọ lórí àkọọ́lẹ̀ ìyá Rainbow àti ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rin. Eh, eighty health eh, birthday fún mama Rainbow Ìdòwú Phillips eh, ẹ ṣeun púpọ̀ ẹ kú wòran wa ẹ eh, bẹ́ẹ̀ bá fẹ́ràn wa èyí ṣe tẹ́ ẹ̀ mọ́ fọ́lọ̀ wa ní àwọn ìkànnì wa lórí Facebook lórí TikTok lórí Instagram àti lórí ìkànnì wa ní YouTube ẹ subscribe náà ẹ kò sí ní tó fi ṣe yín ẹ ṣeun púpọ̀. thank you